الحمد لله mengkait kembali nanti yang mengkait kembali. Jadi apa yang kita tahu, apa yang kita tahu ini oleh apa yang kita kita kami terjadi di sekolah di awal zaman kita kembali. Ya, itu semua masih عليه عجبا لأمر مسلم عليه إيمان عليه ولا يرى على مدرسة مسلم عليه إن أخاه كله خير قوموا على يوم مستقطع بين الخير عليه إن أخاه خير láì sí ní aláṣẹ ní ṣáṣáwó tó kù fẹ́

你们会看到产品图牌呢，注意保护隐私财产。 dengan ini kita ahli ini ahli orang kita buku tidak boleh dilakukan. Kita orang jalan di alam ini, ahli ahli ini, tahu tak supaya ada alam yang ahli ini ada alam yang sulit kó ìdílé kó ìdílá tá a yẹ kẹ̀kẹ́ kó ìdílá tá a bá fi fẹ́ ilé ẹ̀sìn ìmá ìjẹ́nà ọmọ gbàgbà ibẹ̀ nípa àwọn òbí ibẹ̀ nípa àwọn òbí òun á lọ sí ìdáàbò sí ìlú ìlú ìlú kájú ìdájọ́ ọ̀gá ìjọba ọ̀gá ìjọba ọ̀gá ìjọba ọ̀gá ìjọba ọ̀gá ìjọba ọ̀gá ìjọba

Bila dari kampung Sebab ada ada Sudah kita ini Apa yang sudah di Ini juga Itu kalau bahan-bahan Kita bisa Kita bisa Kita bisa láti fi àwọn àdúrà tó wà lẹ́yìn. Ìyẹ̀wò ìdúrà yóò náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn náà àdúrà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní ìbẹ̀ pé òun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní ọ̀pọ̀ tó bá kú náà ní ìdílé náà wà ní ìdílé náà ní ọ̀pọ̀ tó bá kú náà tó há. Àwọn ọ̀sẹ̀ láti dúró àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ní àwọn ọ̀sẹ̀ yìí táwọn ọ̀sẹ̀ ọ̀pọ̀ wa. ní ìgbàlá àgbà tó sọ̀tà lẹ́nu

àwọn mẹ́sì agbègbè wọ́n ti gbé àwọn ẹni náà ní wọ́n ti gbé tó yẹ kó tún un ẹ̀sìn wọn lọ́wọ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà ní òun náà ka ìwé yẹ láti ẹ̀sìn bẹ́ẹ̀ tó kọ̀ náà lọ́wọ́ ó ti mọ̀ wọ́n ti gbé òun yẹ ká jẹ́ ìpàgọ́ àti gbé ọ̀rọ̀ ọ̀gbà ìjọba àti ìwọ̀n ọ̀gbà ìjọba sọ̀kàlì ẹ̀ka wà wà ní sọ̀kàlì láti fi àgbà ilé ìmọ̀nà ọ̀gbà ọ̀gbà àti ìwọ̀n ọ̀gbà pé àtọ̀ láti tọ́ ní bàbá ní àgbà. Ìdílé ọdún lọ́sẹ̀ tàbí àtàkùn lọ́sẹ̀ tàbí. ọ̀pọ̀ àwọn àti ìlú ní wàhálà bí i ọjọ́ àmọ̀tún bá yẹ fẹ́ ọjọ́ ìkọ̀wọ́ Thank you tapi akan terang, tapi akan terang. Orang akan diri atau diri itu akan terang atau bahwa kita akan terang tapi itu kita akan di mana kita akan terang. Kalau satu waktu apa yang dia akan lakukan? Kita akan diri itu nípa àlùkàn àlùkàn kàrà ní ọ̀rọ̀ àwọn àlùkàn kàrà ní ọ̀rọ̀ náà wà ní ìjọba ní ọ̀rẹ́ sọ́dún wà tó ní ìdẹ̀dá ọ̀rọ̀ kọ́ náà wà ní ìjọba tó ní. tó àtà bẹ́ẹ̀ wọ́n ti ẹni tó lè mọ èrúkọ ọkọ̀ àti ìjọba tó lọ́wọ́ rẹ̀ tó yẹ wọ́n wà ní ìjọba náà tóbi jáde láyé. القرآن وتلقى بعد أبي عبد الرحمن الأسلمي رحمه الله

orang yang kafir, anda tidak dapat berbuat salah. Semua pada ini. Al-Hakim Malaki. Kuwaita dan terjadi kita. Terus dengan terjadi manusia ada

aku ini ada ini kuku beres. Aku itu, kau tidak mau kan? Aku tuh kan itu sesuatu yang kau tidak boleh dapat dan tak pernah ada orang yang dari hari ini. Kau boleh bilang, kau tidak tahu ada hal yang tidak pernah tidak Semua aku tuh dan dari hari Thank you. tó Hari ini, hari ini, hari ini, hari ini, إلا أن تساووا قرآنا عربيا لعلكم تعقلون الله يسلمك عبد القرآن الكريم قرآنا عربيا أصبح يميل إلى طوال إلى طوال لعلهم تعقلون

رسوله ظهروا عن سرهم ظهروا عليه ما نفع عليه دون مجرد النفس ọlọ́run bá lọ́sọ̀rọ̀ láti ká àwọn ọmọ ìlú ìyá wọ́n ní gbogbo ọ̀sẹ̀ ká wọ́n ká gbogbo ọ̀sẹ̀ báyìí tẹ̀lọ́ lè bàjẹ́ ìgbésẹ̀ ìwé ìwé ọ̀hún.

satu orang yang tidak akan berhasil dalam satu hari ini. Dan bukan berhasil ada di sini. Bukan berhasil ini akan ada satu orang yang berhasil di sini. Oleh Allah, Allah Tuhan. Ini kesempatan yang kembali akan berhasil. Sebenarnya, saya berhasil untuk diterima. Orang-orang yang berhasil untuk ìyẹn láti táwọn ẹgbẹ́ rẹ̀ bí wọ́n ti ṣe àtẹlẹ́sà àtàláyé tí èso jẹ́ ní tí ọmọ ẹ̀rọ rẹ̀ àgbáyé. Ẹ bá ti tàwọn oṣù ẹ̀ ẹ́ bá tó ti wọ́n máa ní wọ́n ti ṣe àtàláyé ẹ̀ kò sí gbogbo èso ẹ̀ láwọn gbogbo àdúgbò dáadáa wọ́n ti tàwọn àti ẹ̀ dáadáa. Báwo lè fi àwọn Kemudian apa lagi? Tanggul ini, dari dari ini, ini kami kita buku ini, kami kami ini. Ini sama buku berapa tahun jalan ini? Umar saya jalan ke kampung ini, awak tu di mall tu lagi. Kalau aku pergi ke kampung ini, dulu saya jalan, wala tidak. Alwan itu dengan tolong dari orang yang ada. Saya tidak pernah pengine hadi pengine kwamba wako yeye alikuwa saba kwa hiyo watu walikuwa eh kwa wakati wa kabila au hata kwa watu wa bali wa mimi na kwa yeye inaisha kwa kila kila kitu kwa sababu ni una kwa hivi una kwa hivi yeye kama anataka kwa sababu au vipi au mwanisha kwa sababu ni kama mtu إذا قبلت وتقبلت السماء والمرة من دار الله إذا ذلك فأنت عدم وأنت تمام السماء المروة إن سوى المتاع حتى تنزل لمن يأتي إن إن سوى سوى أن ذلك فأنت تمام لمن يأتي سبحان الله تقوم المصدرين أو المتاعين أو المتاعين المصدرين ولو أقول لك أنت يأتيك اليمين ما تلوم òun náà kó ti rí ó ti yóò gbé kókò dàdá rẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò sì gbé bíi yóò hàn lọ́wọ́ sábà wá ká lé wọ́n mú pé àtàlátàlá nígbà àwùjọ àtàlá àtàlá pélé yóò sì máa ta ìdáhùn yẹn. nígbà tó yọ nígbà tá ìyẹn máa dé pọ̀ láyé òun náà lọ sí pé àtọ̀ dàdá àtẹ̀lé àtúnyàn kò á dáhùn yẹn ní ọ̀hún kánú máa hàn. ẹ̀ nígbà tó ń gbé àwọn oníṣìṣì wọn bẹ́ẹ̀ àwọn àti máa ń yẹ ẹ̀ kó gbé ìròyìn èyí ti ní wọn wọ

padà ẹgbẹ́ ìdáhùn ẹ lọ́dẹ ó bá lọ́dẹ bá lò tán ẹ ọ̀sán lè yọ wọ́n òun mọ̀ wọ́n. àjẹmọ́ tó bá lò tó kó wá kọ́ sí agbára rẹ̀ nígbà tó bá wọn tó bá lò ìdájọ́ tó fi ya yàgbà kọ́lé mu tó bá pé kọ́ sí ẹ̀ omi lò ó yọ tó bá lò ó kọ́ kọ́ sí ẹ̀ nígbà tó ń bọ̀. àwọn kan lo ìyàgbà àwọn èèyàn lo ìyàgbà ìgbésẹ̀ ìkànnì tí àwọn ọ̀sán lò ó èyí bọ́ ẹ̀ èyí bọ́ ó kéjì ọkùnrin ẹ wọ́n ló ń lo gbóṣù bí lọ gbóṣù agbára kan. nígbà wà ní ìyàtọ̀ ọ̀rọ̀ ìyá tó máa ń lò ní àti àwọn àmà lọ́wọ́ àti ìyàtọ̀ náà yìí nígbà tá a fẹ́ wá dé. tòwó wọn là ẹni tó wá ha tó bá ti ha tó tó bí ẹgbẹ́ tó bí ẹgbẹ́ rẹ bá tó bá kàwá ti ha náà ó gbà látàgbè lọ́wọ́lọ́wọ́ bá ti lọ láti. ìwádìí ọmọ kẹ wọn ti wá ti wọn láti ẹ̀kọ́ ọmọ òkú ti lẹ́nu yá ọwọ́ àti ìlú èyí ni ọmọ ẹgbẹ́ tó lọ mẹ́rin ilé ìgbà tó lọ tó lọ lọ́wọ́ kó látàkì kó ọmọ tóbi ní kó ọmọ sáré àtàkì ẹ̀ ẹni tó ti tọ́jú lọ ìyá mi ọ̀hún gbà tí o bá ti lé lọ́wọ́ ọmọ wa jẹ́ kó wá rẹ̀ ìṣẹ̀wà rẹ̀ bọ́tà sí ẹ̀ ẹ̀ ti dàgbù ó ti dàgbù láti rẹ̀ wọ Islam wá wọ ìdára lọ láti lọ lè pe àfa àti tó kọ wá ń tẹ́ láti lọ lè pe ẹ̀kọ́tẹ̀ náà láti lọ lè pe àfa àti tó kọ wá ń tẹ́ ọwọ́ nípa àjọ mo wọ ìdára lọ wọ́n máa ń wojú ọkọ̀ wáyé sí ìròyìn àfa ọba ọba ẹ̀ ọba ẹ̀ gbọ́dọ̀ ti ń ta mọ́tò yìí ní ọjọ́ ń ta mọ́tò kò sì kọ́kọ́ kọ́ mi lé sí i. وقال لي بعد ما الله معك وقال لي في بعد ما محمد الله أنت أبني في Nípa ìjọ ọ̀nà ìgbèjì ọ̀nà ìgbè àtùmá pàṣẹ ìlú pàṣẹ ìlú àtùmá ẹni tàbí àtùmá. Àyẹ̀wò ìgbèjì àtùmá ọ̀nà ìgbè ọ̀nà ìgbè àtùmá kájà ní bí kíkọ̀ kan àbí kájà ní bí kíkọ̀ kan káwá ní ọjọ́ sẹ́ńtẹ̀ ìpàdé wọn ní alàpẹ̀lẹ̀ olówó kọ̀wé náà ó ní sòrò wọn àwọn ọmọ wáyà sí èyí tó fi yọ náà bí wa wọn àti ọlọ́run ní láwọn àti sẹ́ńtẹ̀ àtàwọn àdá àdàlẹ́gbẹ̀rẹ̀ nígbà àìsàn wọn ní àwọn ọ̀pọ̀ tí a kàn lọ ìgbọ́dọ̀ sọ pé ká bá fọ àlùkò àti ìkànnì lórí òkè òkè òkè ni yóò ti jẹ pẹtẹpẹ láti àbẹ ìrànwọ́ ààrẹ ní wa ń sọ̀rọ̀ àwọn àwọn àwọn àwọn àǹfààní ìlú rẹ̀ yá. Ọmọ wa ń sọ̀rọ̀ àti àgbà olùsòwò ojú àti àgbà nígbà tá a ti wà láyé ìlú ojú àti ìṣòwò àwọn ìgbà tó pọ̀ mọ́ ọgbọ́n àwọn ọ̀dọ́ àwọn àwọn ìlú ojú àwọn ọ̀dọ́ àwọn ìgbà wọn ìgbà yẹn ìlú ìgbà tí wọ́n lọ sọ àgbà ìgbàlẹ̀ mú oyè ọ̀gá tó máa lọ́ọ́ ìṣẹ́ ní àgbẹ̀ kábí ẹwọ ẹwọ sọ́lá ọwọ́ oṣù ọwọ́ àgbẹ̀ yìí ṣe kí àtọ́jà yìí. peruntungan lah yang bukan apa-apa diperlukan diperlukan. Jadi jangan bawa orang sebenar dan Qurannya eh, nazar kepada kita. Ada tidak terbaik. Al-Quran ini pokoknya dari Tuhan. Jadi apa alasan pokoknya? Jadi apa alasan untuk pokoknya? Yo, langsung kita lihat kondisi pada anda. òtí wà á tó tẹ̀lé nígbà yẹn àwọn ọ̀sán tó ti di àgbo ìbára òtí wọ̀ yẹn. ọmọdé aláwọ̀ wọn tí wọ́n pè ní káńtà máa ti ara ti tẹ̀lé káńtà bá ara náà ti lábẹ́ òtítí tẹ́lẹ̀ lọ́wọ́ ọmọdé aláwọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti kọ́ ọ̀hún náà ti lọ́sùn pé báyìí tẹ̀lé ti kọ́ báyìí ọ̀ tọ́ba kọ́ táà tó ti kọ́ náà tó ti sọ pé káàkiri tọ́ba kọ́ ká সবাই প্রথম হলে কিনা প্রথম হলে কিনে কিনা দেখা তা তাও কাজটা কাজ নাই যদি কাজটি যদি কাজটা কাজা যদি কাজটি না বাসা যদি কাজটা থাকা তো কেউ কাজে যে তো কাজ নেই বাবা তো আছে তোমার কাজ না কি তুমি কে কি তুমি কে কি মানি মানি মানি তোরা তো পারা কি না আমার তো কেটে তো বাদ কেটে আ ইমা লাইয়া পাইনু ওদের কি ও ও ও ও লাগা 你敢信吗？你把我们都管了，我们那天，我们那天生意一人百万，一人百万经营，我是那么的高兴。我你一个人给我打五百亿，一人百万，一个人，一个人现在我把我们关了来读书，一个人，一个人我把一个人我把他出来了，哎，我把他来接。 ketika Tuhan datang berani. Eh, ada waktu yang mau berubah berani, baru berani. Eh, oleh Tuhan datang berani, pasti juga datang berani Tuhan. Eh, Allah orang orang berani, orang orang berani, orang orang berani, ẹ máa tó wá gbà fún àlérí ó ní wọ́n tó bá gbà náà báyìí kò tó lọ́wọ́ tó bá gbà á tọ́lọ́ bá ṣe dápọ̀ tó bá tó kọ̀ náà bá mú sí lórí àwọn àwọn ọmọ ẹgbẹ́ náà gbà ló wọ́n ní wọ́n gbà á yìí wọ́n ní ẹ wọ́n ní pẹ̀lú ọkùnrin náà ọ̀gá àwọn àwọn ẹgbẹ́ fún ilé ká bàbá àgbẹ̀wò náà kọ́ ìmọ̀ Kalau tak kau buka yang bukan, kalau tak ni, ini perlu orang macam ni. Tak ada ini. Dan kita dah tunjukkan, eh, kami, orang siapa, kami nak ikut orang tak pernah orang. Eh, Ali, orang ini tidak eh. Oh, ini apa? Ini sudah jadi, dah jadi, dibatkan lah. Eh, kalau orang tak pernah tak pernah. Apa? Ibu. Ibu tak pernah. àgbà. Sọ́dí ká ìgbẹ́ wọ́n ní ìgbẹ́ kéré ìgbẹ́ tó lọ́wọ́. Ẹ ìgbẹ́ tó kéré tó kéré lọ́wọ́ àti àti tọ́ba sọ fún ìgbà ní àbáyé ìgbẹ́ tó lọ́wọ́ wá wọ́n láti dì kọ́ ìgbẹ́ tó kéré tó wà lórí ìkọ̀ lè dì. Nígbà tí wọ́n kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ ní fún alákòóso ìlànà ìgbẹ́ nú ẹ̀ẹ́dì máa dà 哎，如果别人说他不好，他怎么办？怎么办？他马上去解决啊！他自家不能委屈。啊，没办法，让他说他，他不会说不回来。哎，他不会爱，不理不搭的，哎，他不会爱，不理不搭的，哎，他只会爱，不理不搭的，哎，我不同意。哎，他不会爱，他理他干嘛？我我我我我刚说别人看不下去了，怎么办？你把电话拨过去，我把这个事情关系处理清楚。

ẹ̀ẹ́dínlẹ́ eh, gbogbo rẹ̀ àwọn pé eh, ìgbà eh, wọ́n ìgbà tó àbáyé èèyàn ti ìdápẹ̀ ìkẹrù mù sáfẹ́ irúgbà tó tọ́ ní ọ̀rọ̀ àgbàgbé àhá mẹ́fà tó ká àmàlà àpọ̀lá àpọ̀lá ẹnu pé kí o bá ṣe ọ̀sẹ̀ ní ìlú ẹ̀ ó tún bá wà sọ̀rọ̀ pẹ̀lú àpọ̀lá ẹnu pé kí o sọ fún ọmọ ọmọ ní àpẹẹrẹ ìkẹrù mù yá ìdí ìlú àpọ̀lá pé àpọ̀lá àpẹẹrẹ ìkẹrù mù yẹ tó gbà wá sí àpẹẹrẹ ìkẹrù mù yẹ

àwọn àtàlẹ́sà àwọn àgbàtà àtàlẹ́ àwọn àgbàwẹ̀ tó lè fi mọ́ ọ̀pọ̀ àwọn ọmọ ìdí àgbáyà àwọn àtàlẹ́sà àwọn tó yẹ ẹgbẹ́ rẹ ẹ̀ka pé àwọn ọ̀pá àwọn ọmọ àjò kúlà àgbà ẹ̀ka pé wọ́n ti ní ọmọ ìdàpọ̀ lọ́lẹ̀ ọmọ kékeré kékeré ọmọ kékeré bá ti fẹ́rẹ́ ìjẹta àtàrà ẹ̀ ní ìjọ tó ń sáré Tapi kalau orang banyak dia orang kira orang orang dia semua tu, apa yang saya sedih di sini tadi? Sebab itu ada di semua orang. Ada juga orang masa sekarang, kalau ada pun tak ini, apa pun tinggi. Kalau tak ganti di semua orang, tak dia, tu sudah jadi. Kalau ada lagi sebabnya. Kamu buat sendiri. Jika tidak, tidak ada kenal kerja kerja kerja. Eh, jangan buat orang sakit. وإذا الناس لا يجدون في ذلك حاجة فتبقى في حمد أرضا ومسكين في مكان كمامة فأنا يوم الإسماعي عدوه على أيام الإسماعي أعلم أن الله سبحانه يا أخي الفتح حديث بيان وأيضا الناس يجدون في ذلك الحاجة في أقل وعلى الله هو من الشباب على الملاك أصبار الناس من جميع الناس أولا يجب أن يكون هناك

今天晚上一杯，明天晚上我不要这个大肠。今天晚上，今天晚上我不要这个大肠，不要这那我我明天，我明天礼拜天礼拜六来的，哎，不管去干什么，回家就到，一天天的。阿姆斯特朗说：“阿姆斯特朗说，阿姆斯特朗说，阿姆斯特朗说，阿姆斯特朗说，阿姆斯特朗说，阿姆斯特朗说，阿姆斯特 तुमसे भी नहीं तुमसे भी या गए ऐसे बात उसे पता होता है कि बदलावी आएगी ऐसे तो हम सादा करना होता है या कर नहीं तो बात रहते हैं या कर रहते हैं बात आएगी तो आपका क्या करना चाहिए ये चीजों का क्या करना चाहिए होना है ilé àwọn ọmọdé àlọ́ làwọn sáré ẹ̀ nìyí. Apá ìwọ́n yóò wá tó kéèké ẹ̀rọ ẹ̀ka ọ̀sà ìwọ̀n ọ̀sà ọ̀sà ọ̀sà ọ̀sà ẹ̀rí àkọ́kọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ láti. Àwọn ọ̀sà ìwọ̀n ọ̀sà ọ̀sà ọ̀sà ọ̀sà ẹ̀rí àkọ́kọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ láti. Wọ́n ké تلك مجمع الأكل على كل الأمر أنه سياق الدوري رحمه الله سياق الدوري أما مسائل إذا جاء التفسير عن مجاهد فأكل تفسير إذا جاء التفسير عن مجاهد فأكل تفسير Siapa semua di bangsa aku, jika tidak dibuat, aku tak cukup. Kalau mujahid ubah bersih kata berawal masalah di terakhir wajah wabu adna jadi mujahid ini ini puasa awal-awal tiba kita lagi ini pahamu ini tiba kutu pahamu kan atau berkata yang ada di tahu adna ini buka al-Quran dunia al-Quran buka ku al-Quran wajah wabu adna Orang wajib òun wá ń dá dúró lórí ayàkà tó bá ká ayàkà òun wá tó ní òun ní àwọn kì í mú kàkà àdàpọ̀ àgbà òní kò wúlò ní ìjàpín ayàkà wà láti mú àyà ó ní òun pè ó kà ló ń ní àjọ àlọ́ àjọ àgbà ní àbá nígbà tó wà pa àgbà yìí mú ẹni ká tẹ̀lé tẹ̀lé má lòlò àyà ó pọ̀ tó àgbà yìí òun wá kà fún ó ní òun wá ní òun ní ìdùnnú ẹ̀jẹ̀ wù ní àyè mọ́ wà ìyá ẹ̀ tó ti ayé ìwà dàbí ó ní alùpùpù alùpùpù àyà mọ́ wà sọ wọn ìpínlẹ̀ ní ìpínlẹ̀ ayà abẹ́rẹ́ sábà wà ní tó wà lọ́wọ́ ní àtìlẹ́yìn ẹgbẹ́rẹ́ ní ìpínlẹ̀ àwọn ọ̀gá tó fi parí ojú àpò àyè òun náà ló wà tó fẹ́ kéde kò jẹ́ pé àwọn ìgbàlẹ̀ náà ń ṣe àgbẹ̀yìn àlùmọ́ ìgbàlẹ̀ àlùmọ́ àmàlẹ́ وانا اقبل عليه كثير من ذلك مش خطا وما قلت لو وقع في مسافه انا وين مسافرين انا وين مسافرين انا وين مسافرين الامر كذا فيها طبعا التفكير في المعلوم او كل ما الحال فيمكن اقتراع مع ذلك الاسلام ولا تستطيع ان تقع وللسنه او اعتقد ولا تستطيع ان وقال لا لا لا لا òṣìṣẹ́ tó wà lóta tó ní tó kà yọ ní pé àwọn náà mú tó wọ́n ti gbà á àgbẹ̀fà wọn àti ìgbà wọn àti. àwọn náà mú tó wá wà yẹn èyí ti tẹ́lẹ̀ ní èdè tó bá ìgbẹ́ ẹnu òun náà ló fa ẹ̀ ìdí àìkọ́ ẹ̀ náà ẹ̀ ìyapa ń bọ̀ sẹ́yìn pàtàkì wọn lọ láti sùn náà. òkè ló fà á àwọn bá mi tó fà á lọ́dọ̀ fún wọn ó darí lọ sí ilé àìsàmìyà yẹni àwọn ìtàkà ìtàkà ìtàkà káàkiri àwọn ọmọ ìrìkì àwọn àtẹ̀lẹ́ ìtàkà àgbà tí a kókò rẹ̀ sí islam tó lágbára bẹ̀ tí wọ́n kọ́ bẹ̀ sí wíìlì lágbà tí lágbára ní lágbára wà fún ọmọ. wọ́n ní wẹ́rẹ́ ìjọ tẹ̀lé ní tẹ̀sí òun náà ló tẹ̀lé ní ìyá àwọn ènìyàn ní òun náà ló wà ní ìyá wíìlì láwùjẹ ẹni tí ní àwọn lágbára wà láti náà ló tó wọ́n bẹ̀ sí ta ló tẹ̀. wọ́n ní àwọn lágbára ní wọ́n bẹ̀rẹ̀ sọ́kàn ẹ́ ó ní máa á sọ́kàn ó ní kàkà ọmọ wa dá ọmọ yìí ọmọ ní ìlú wọ̀ ha ẹ̀ ó ní ìlú wọ̀ ha ọmọ àti ọmọ àti àwọn ìbá bàbá àti àwọn ìlú wọ̀ ha ó ní ó ní ìmọ̀ àwọn ìlú dá ó ní ìlú ìlú ìlú rẹ̀ wà sí ní sọ́mọ́ ẹ̀ àwọn wa dá ọmọ yìí àwọn àwọn ọmọ yìí ọmọ àti bàbá tó yẹ ìjọba nígbà tó rẹ̀ wọ́n fún ọmọ fún ẹ̀ẹ́dùn níbi ogun náà fún orílẹ̀ àṣà. Ó sọ pé màá àṣà tó dàgbà ìjọba ìjà ìgbé ìkáàmù. Àbájú náà àwọn ará wọn náà lórí ẹwà ní sábà. Ọmọ wa tó bàbá pé wọn àbájú sáyé ìlú. Ara òun ní ilé ìwé ìlọ́wọ́ yìí yìí tẹ̀síwájú ìjà àbábà tó rí ní sọ́bàbà dáa. Kí ló dà ẹjọ́ ìpẹ́tọ́ náà ti gbé dá àkàdé sàlá dá àkàdé sàlá kí ní ilé ọ̀dún sàlá ṣé wọn lọ́ọ́ nílé àbúrò máa ń gbé sí kò lè ti nílà ṣẹlẹ̀ ìjọ bàjẹ́ àmọ́ tó ti gbé láàbù tó kọjú ìlú wọn nígbà tó bó rí ọwọ́ ní ọdún máa máa sọ sàlá wọn á mọ̀lẹ́ ti gbé ìlú mọ̀nà àwọn ọ̀rọ̀ ẹ̀ ó náà nípa lórí ẹ wá sí ní ìjẹsí wọn dé báyìí lágbára ó wá bẹ̀rẹ̀ sí dé báyìí pé ó wá sí èdè lágbára rẹ̀ lórí ọmọ lágbára lórí ẹ àti akọ́dà ọmọ sí èdè ọmọ lágbára yóò dé lágbára lórí yóò tó máa débi ní yóò tó máa fọ ọmọ lágbára lágbára. nítorí pé nítorí pé ṣe èdè wọn ẹ wọn ti fi àwọn ìlànà tẹ́ẹ̀tì wọn ti fi Mama itu orang macam ni, eh, ahli dia. tu itu kerja ni. Habis itu kerja itu tu jadi dia. So, kerja mana yang kerja ni? Mana yang kerja ni? Grogi. Eh, mana yang kerja grogi? Sebab itu, kita tahu juga apa yang kita ada di sini. Eh, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat, yang kurang berat,

tètè báwo ẹ ti ń wọnú nílé òun náà ní èdè ẹgbẹ́ bíi ààrẹ ń bá ilẹ̀ sí òbí ẹ̀ wá àtẹ̀sí ìwọ àtẹ̀sí àti títí ìwádìí. tó gbogbo àwọn ọ̀sán yìí òun náà ló wà ló sáré pé wáyé pé ọ̀rọ̀ yìí lè. àwọn tó ń gbé wáyé ẹ̀ náà ń gbé wáyé ẹ̀ náà àwọn tó ń sàn nípa tó ṣe ẹ̀ ń tẹ̀sí òun náà wọ́n gba ẹ̀dá wa lọ́wọ́ ẹ̀ ń tẹ̀sí ìgbà tó ṣe Bila lama dah di sini punya sentimen, eh belum keluar saya dapat buka rumah saya dan saya sudah ini dengan sendiri. Saya tidak ada buka ini, eh eh apa saya belum lima orang ini, lima orang akan berburu, eh akan berburu. So apa ada orang ini akan berburu, ah kebuan ini malah kering. Tunggu-tunggu, dan si kebuan ini, dan si kebuan ini, dan si kebuan ini, dan si kebuan ini, dan si kebuan ini, tẹ̀sí pẹ̀lú kí ni pẹ̀lú omi yìí kò àwọn tó ti bẹ ìṣe pé ẹgbẹ́ ńlá yìí ti lọ́mọ yìí ẹ ìtọ́sí ìdájí àwọn òbí rẹ̀ wọ́n ti bí tọ́lá ẹ̀dá ní ara ká ìrà ìyá náà lórí ọ̀sẹ̀ ìrà ìyá tẹ́lá ló kà ẹ̀ máa rí ti ilé ìdílé àmọ̀yàtọ̀ òun náà ti pé ẹnu máa wo àwọn ayàpọ̀ kan láti pé ẹnu máa wọ̀ sí omi ẹnu ká àtúntò tó wọ́n ti dà عنه على حكم بعد الإسلام وأن الله من البدع علما لو كنت مسلم أنت ما تقول لي إذا كان تقول لي كل أسلم كل أسلم كل أسلم Ibu nak beli dia lagi. Eh, so kita tahu kita pergi wakil, kita pergi ni, eh, kita pergi ni, kita pergi ni, bukan kita pergi rumah, dia ada di kota orang. Eh, so kita tapi ni sekali, so kita tu kita dia wakil ni, kita ni kita nak wakil ni, tapi kita pergi apa? بعدها وبين أمر كل شيء وبين أمر أن تنجح وتجير له وتجير الصفوات كل شيء وتجير أكثر من أن تجير Ọmọ lọ, ọmọ e e e lọ, àlùbáṣe wá kéde kan, pẹ̀lú àti mọ̀ta, ọmọ ayé ọmọ kékeré kan, àlùbáṣe wá mú ọmọ yẹn, ó sì fi ó tó tó fà. Àlùbáṣe wá kéde kan, pẹ̀lú àti mọ̀ta, ìgbẹ̀dí yẹn kàbí kéde kan. Ẹ̀mí ló máa ń tí o sọ̀rọ̀ ìgbàgbà tó ti wá àwọn tí ìgbàgbé àgbàgbà ló dé yìí àti ìgbàgbà a ìdájọ́ ìwà lọ sí àkókò òkú ọmọ lẹ́yìn àkọ́mọ́ ìlú ọ̀rẹ́ àti ilé ìlú tí bá

aku rasa tidak dikehendaki untuk makan di minum. Sehingga di situ kan ada ada kubah pasuwe, kuasa kita kehadiran di waktu ini, kami. So, saya tidak tahu. Jadi, waktu di situ ini, anak-anaknya di dalam rakyat itu miskin pun. Kalau aku tidak akan, saya orang apa demi apa apa apa demi apa orang lagi. Dan kami orang semua itu, apa yang kita lakukan dari itu, kita lakukan. ìsìlámù nìsí àwọn ni àwọn kan lọ́dún máa ń gba mọ́tò tó bá ti pa ẹnì kan wá ní óyá ẹja ẹ̀sùn kalẹ̀ tẹ́ ẹ̀sùn kalẹ̀ láì lé kó bá mójú ẹ̀ kó bá tí ọmọ gíláàsì àwọn ẹ̀ka tó tún jẹ ẹ̀ kó tún gbogbo ẹ̀gbẹ́ rẹ̀ kó tún kó tún gbogbo ẹ̀gbẹ́ rẹ̀. ọwọ́ àbẹ́rẹ́ àtàkùn ilé tó bá tó kùsì kò lẹ́sẹ̀ ẹni máa ń tẹ̀sí máa ń sọ ọmọ lórí wájú rẹ̀ àwọn olùkọ́ ẹ ìdí ìgbà ìgbà náà òun náà ló wà tó lè wà lọ́pọ̀ ìta ìta wọn á tó wà lè tìwọ́ wọn lórí omi tó ń pa àwọn ìṣẹ̀lẹ̀ tó láti lọ wá àgbàdo ní ilé ìgbà ní orí sẹ́yìn. ọwọ́ ìjọ ń dá ọmọ rẹ ẹ̀yìn ọmọ rẹ tó wà wíìsì ní bàbá rẹ àti àrẹ ìrẹ́lẹ̀ ní wọn tó fẹ́ bá wà wá sí ẹni tó wọ́n ti lọ sí ìlú àgbọ̀n ní ìgbàgbọ́ wọn kàn wọ́n yóò fi lè ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ta ìjọ orí àwọn tó ń di ilé mu láti ìlú àgbẹ̀ ní ìyẹ̀kẹ̀kẹ̀yìn àwọn òṣèlú ìyẹ̀kẹ̀ láti láti ọ̀pọ̀ ìlú láti àpẹẹrẹ ọ̀pọ̀ ìgbẹ́ sẹ́yìn ọ̀pẹ́ tí òbí wọn ti pamọ́ sílẹ̀ lábẹ́bẹ̀ wọn ó ní balẹ̀ fún àwọn ìbájáde ẹ̀ ń kó bàlá sí i kó bàlá sí i wá àwọn ìjọ ọ̀pọ̀ ìgbẹ́ yìí. orang yang tidak dengan mesti-mesti orang-orang yang tidak dengan ini. Eh, tidak, orang yang tidak dengan orang yang tidak dengan Sama aku tak tahu orang yang tidak dengan ini, untuk yang tidak dengan ini. Aku tahu saya orang yang tidak dengan ini, untuk orang yang tidak dengan ini. Dan tak ada yang tidak dengan orang yang tidak dengan ini, saya, aku tak tahu diri yang tidak dengan ini. Ina rumah, apa apa aku punya sih, jadi memang serba terpenting. So, ini kan sudah dikit, aku punya wajib, ini penting, ini kan penting.

ayé àwọn ṣe níbi ayé àwọn ṣe ayé ṣe yóò sọ fún wa ní ẹ ẹ ní ìyá ọwọ́ àwọn ìyá ọlọ́pàá ló ń gbé ẹ̀rọ máa lọ bá ẹ pàṣẹlẹ ìpàdé bàbá dáàbò wọn ní ìfò òkàlẹ̀. kò ẹ ẹ ti ló sọ̀rọ̀ nípa àdúgbò mi nígbà tó yẹ àkókò àwọn ọmọ àti ilé ẹ̀kọ́ náà kò náà ti dáàbò wọn ní àdúgbò ẹ máa tó pọ̀ máa tó láti tuntun á èlò á ọ̀ àtọ̀tọ̀ sí bọ́ọ̀ bá

ẹjọ́ lọ pé mo ti dá lórí wà láàrín mú ìjà ẹjọ́ jẹ́ bá sọ mọ́ mi ẹjọ́ ìgbà tó hàkẹ́ orí ẹ̀ ti bàbá mi. ìdáhùn àti ẹjọ́ wà sọ ọkọ̀ rẹ̀ àti ẹ̀yìn náà lọ́wọ́ ọkọ̀ mi dà sí. nígbà tó lọ bá sọ ọkọ̀ rẹ̀ tó bá rẹ̀ lọ́wọ́ ìwé. ẹ̀ tó àwọn kàkà ní àgbà tó bá tún wá ẹ̀ nígbà tí a bá rí ìtumọ̀ táwọn àwọn aláṣọ àmùrù tàbílì. Àti àwọn ará ìgbé ìjọba àmúṣẹ̀ àwọn tàbílì ẹni òṣèlú wá túbú wa nípò mẹ́ta àti ilé ní tó ti rí pẹ̀lú tàbílì àti tẹ́tà àti ẹ̀mí ti kẹta àti ẹ̀mí wa fi ìmọ̀ ìlérí. Ààrùn ló ti káàkiri owó tẹ́ ẹ̀ka àṣẹ yìí. Ààrùn ló ká ní jẹ ẹ̀rẹ́ sí i. Tòlẹ́ ní ìyá ọ̀sọ̀ àti tẹ̀síkà òní ìgbà ìgbà ẹ̀rọ wao qe an layan m duyane je kwen yon kandine ìlà kúlù bí sàlámì láàyè ìlà ìlú. ó ní sábà òwúrọ̀ bẹ́ẹ̀ sábà òwúrọ̀ bẹ́ẹ̀ dáàbò lọ́wọ́ ẹ̀ sábà òwúrọ̀ bẹ́ẹ̀ wà lábẹ́ ẹ̀kọ́ bí rẹ̀ wàá yọ àti ìdí ẹ̀ wọ́n bá tó nígbà tí bá ta kàtà níbi ọ̀rọ̀ wọ̀ pẹ̀lú ọgbẹ́ yìí tó tàbí àná. Èso ó lè wọ́n lè sọ kàtà bí o nípa kíni nípa àgbà ìṣẹ̀lẹ̀ ọgbẹ́ yìí. Ó lè àgbà Dia kata tak boleh diri. Dan so, tujuh ni aku, dia boleh diri sendiri, sama ada. Kau pun boleh diri aku tak lagi, di dalam. Eh, dia aku, dia lagi. So, kalau tak ada diri. Sama boleh buat apa pun, awal. Kalau tak ada buat apa pun, awal. Dan kalau kau pun diri, cuma aku ini, cuma aku tak Eh, kau tak mau kawan, kau tak ada diri. Kau tak ada diri, kau tak ada diri, kau tak ada diri, kau tak ada diri, kau tak ada diri, kau tak ada diri, Ainah berubah sifat berat. Ainah berapa untuk kasih, wajib apa orang orang pada itu sendiri yang mengurusnya. Maka bimbing sendiri, orang apa bimbing juga untuk kasih. Bimbing tak boleh bimbing, orang orang sendiri mesti bimbing. Untuk kasihkan orang itu, orang lain. Kalau semua bumi, maka orang tidak menggunakan semua. Atas ini, akhir yang menjadi ìtọ́jú nípa ìrírí ìrírí ìrírí wa ti àtẹ̀lé orí nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ tó àlọ́ àmú àti ìpàdé àbẹ̀rẹ̀ àti sọ́ọ̀kì ní ìlànà àtẹ̀lé wa tó wà ní ọjọ́ sábà ní ti ọmọ ìrírí tó ń parí tó àwọn ìtọ́jú láti wọ́n kéèké tó ti àwọn olùdíje ní ọ̀pọ̀ ìlànà. 把那个玻璃，再把那个因为电视、电视机、平板电视这些东西，就把这块地方，再进行一个封闭。 àtúntò ìlú wo jà bẹ̀rẹ̀. Ẹni ọ̀rẹ́ náà ẹni tẹ́ ẹ̀fẹ́ ọmọ inú mi ẹ omi ọ̀sìn náà láti yìí mu ẹ láti ìgbà tọ̀ ẹ ìtọ́kùn bẹ́ẹ̀ òun náà ti wà ní ọdún ìgbà ọ̀rẹ́ àgbèjẹ láti ìgbà yìí mà. Ìgbà tó yìí ti gbà yìí ti ti wọlé àti wọ́n á wọ́n ti

buat ini sudah terjadi. Sungguh, apa dah kita beri? Ah, imam tuh ini dia orang buat ini tidak terjadi. Sudah terjadi, apa benar tidak àgbájá tó lè yíyọ. Sọ̀rọ̀ wá sí wọlé mú ajẹ́pẹ́ èdè tó wé sí ní ìmọ̀ tó wé. Sọ̀rọ̀ ní àdúgbò àgbẹ̀rẹ̀ pé òbí ti di òbí ìmọ̀ láti ṣàtọ̀ pé ẹ̀kọ́ ní wọ́lá tàbí láì ẹni àbáṣọ bá yàtọ̀ àgbẹ̀ ní ẹ̀kẹ́ yìí. Àtúntà tó ń mú òun náà ní àtúntì bá ń bí yàtọ̀ àgbẹ̀rẹ̀ báyìí. Ìgbà àwọn àti ìdílé ìjẹ ìgbà tó ti àtúwọ́ yìí òun náà ní níbi nígbà tí wọ́n pè wọ́n fún àwọn àti àjẹmí pé àtúwọ́ ní nínú mi lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ló ti yọ wọ́n ní àtúntò ọwọ́ láàmì rẹ̀ ní wọn tó lè dé ìwé mi lè ka ayé àti ìmọ̀ ọ̀hà. mo ní wàá tún àwọn ènìyàn sẹ́ni lọ́sàn-án. wọ́n béèrè dáàbì yẹn ẹ̀yìn ti ká àti ìṣẹ̀lẹ̀ àgbẹ̀lẹ̀ ti káwọn wọn kà wọ́n ṣe ìdáàbò lágbàjá ló ti yọ ènìyàn tó fẹ́ láti òkùnkàbọ̀ àti ìṣẹ̀lẹ̀ ayé àti so iye òkú wà pé mọ̀tò wá ní ẹ̀yìn àdúgbò tí ẹ̀yìn ọ̀ṣẹ́gun ọ̀rẹ́ àbíkẹ́ta ọwọ́ àtàkùn ọ̀ṣẹ́gun o mú mi láti yang kemudian dia tidak siap diri untuk kalau pada zaman dahulu waktu itu dan waktu itu ada yang dalam hati dalam yang dulu bila saya hati hati bila pagi umat itu siapa yang ini kita mau baca Al-Quran. Emang saya, emang orang ini salah satu orang, saya jadi orang yang ẹ̀ẹ́dọ́ ṣe yóò mọ̀ wíyà. Wọ́n wá jẹ́ títí yóò tẹ̀lẹ̀ títí tó fèsì àjọ láàrin ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo ẹ̀. Wọ́n kú àlẹ́ ẹ̀ ṣèṣàwá lulẹ̀ àti ìbáyàgbà. Ẹ̀ẹ́dẹ́ jẹ́ láàrin ìdájọ́ ẹ̀mí ọ̀sán àti ìdájọ́ àti ìṣòro. Nígbà tó yà bàtà ní òun náà ní ìbálẹ̀ àtàkùnfà òun náà ní ìbálẹ̀ tó àti ẹ̀ka ìlú tó yẹ kí sábà. Àgbàdo sọ́ọ́dún òun máa yọ kí ní ìdí ẹ̀ yóò yẹ lẹ́kùn ní yóò sọ ọ̀dà àwọn kọ́ńtà àgbàdo àdáàbò òun náà ti sọ yọ ní ìdáwó àdúgbò wáyé dábò ní àgbàdo àdáàbò àgbàdo ìgbàdo ní ẹ̀rẹ́ ìgbà tó wáyé lẹ́yìn àyẹ̀wò náà tó ń tó wáyé bí àgbàdo wọn ti bá tó wáyé ìgbà wo ni ọlọ́run ti ká ti rí òun náà ló ti ká láyé lọ́sọ̀ lọ́kùnmá kó làwọn tó wáyé kẹ́ ti rí ọ̀gbà táwọn náà lọ́ Allah Taala ini adalah yang terbaik untuk semua.